Bump in Lagos State. Bump in Lagos State. Please send your uh, your security operative, the security force outside and detective. For now, please, sir, I'm seeing bump in Lagos State. Bump and fighting gọ́vnà babájídé sanwóolu ẹjí ẹjí ẹjí ẹ má sùn ó tún ti fẹ́ ṣẹlẹ̀ o ó ti fẹ́ dún gbàmù lẹ́kọ̀ọ́ ìran ti jáde o pé kí àwọn kí gọ́vnà sanwóolu múra o nítorí pé bọ́ọ̀mù kan fẹ́ dún o ó fẹ́ dún ìró ńlá kan fẹ́ dún ẹbí explosion tẹ bá rántí ohun tó ṣẹlẹ̀ nìbàdàn èyí tó affect ọ̀pọ̀lọpọ̀ ilé àwọn èèyàn tó ń ṣèṣe lọ́pọ̀lọpọ̀ kódà táwọn mélòó kan kú àti ọ̀pọ̀lọpọ̀ property bẹ́ẹ̀ ni wòlíì máyọ̀wá olúwádèyí ẹ̀nà ti wá fi ìran ìkìlọ̀ ránṣẹ́ sí gọ́vnà sanwó-olú o pé kí wọ́n tètè rán àwọn detective jáde o àwọn intelligence officer kí wọ́n tètè lọ́ọ́ máa fi mú fílẹ̀ nítorí àwọn kan wọ́n fẹ́ plant bọ́ǹbù kan kan blow gbogbo èkó o eh, kódà wọ́n fẹ́ gbé ogun dìde tó fi lè kọ́ọ̀sì ìjà ńlá tí ìjà ńlá fi lè ṣẹlẹ̀ ní ìlú èkó wọlé yìí sọ àwọn ìran kan o tó yẹ kẹ́ ẹ gbọ́ nípa ìlú èkó pàápàá àwọn tó tún fẹ́ travel ẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ travel ẹ tètè share fídíò yìí káwọn èèyàn yìí ẹ kí wọ́n gbọ́ ohun tó fẹ́ ṣẹlẹ̀ wòlíì ẹ máyọ̀wá olúwadéyí ti sọ àwọn ìran kan sẹ́yìn ẹ̀yin náà gbọ́rọ̀ tí wọ́n sọ nípa àwọn ìran tó ti sọ sẹ́yìn tó sì wá sí ìmúṣẹ. Welcome to crossblogX XTV. Remember to like, share and follow us. ẹ já gbọ́ ìran wòlíì máyọ̀wọ́ olúwadèyí. a quick one god bless you please help me share this uh, message to governor of lagos state governor sanwoolu please sir there is this strange uh, message i'm receiving bump in lagos state bump in lagos state please send your uh, your security operative the security force outside and detective for now please sir i'm seeing bump in lagos state bump and fighting fight rather bump and fight in lagos state please sir send your security is that thing is so heavy and i've been hearing since last last year december and this this uh, this month january this new year it's so so sensitive so it's coming often and often so please sir Governor Sanwo-Olu, help me share this message to him. Ìran rèé o látẹnu wòlíì Máyọ̀wá, Governor Sanwo-Olu ẹ̀yin ará Èkó, ẹ máa gbọ́ o. The saint must not die. The souls must they must not perish this month. Stroke February. Please send your security outside and detective. I see bomb blasts in Lagos State and fight. Sir, do this for the sake of the innocent ones. Eh, I see some area they are planning to bomb some in Lagos State. That's what the Spirit of the Lord showed me. Oh, please don't say I'm saying rubbish. What we have released, what we released uh, the first day of this year, a lot of them have been coming to pass. Please share this message to Governor sanwo I see bomb in Lagos State and fight, straight fight. I'm begging you, sir, send your security outside and your detective all corners every area you know that there's even uh, boys going there whatever whatever they are doing those gang and uh, those uh, touts please send your security agent there there must not be fight and there must not be bomb in Lagos State. ìran rèé o látẹnu wòlíì Máyọ̀wá gómìnà Sanwó-Olú ẹ̀yìn Èkó ẹ máa gbọ́ o. the vision i'm seeing is so strange please sir do this god will honour you sir and god will bless you sir the second message people traveling on january 9 please i beg you pray before you board plane january 9 i've been saying it it's, it's part of the prophecy that we released on january 1 we we heard about what happened in japan also and the plane crash of, course but thank god that the soul uh, were not lost so please again january 9 if you are boarding a plane january 9 i see strange a uh, plane crash and it's not just in one place so pray before you board plane January 9. January 9. I don't know that day, but January 9 this month. Ìran rèé Message to everyone who are travelling this month. I, I, I, I decree that none of us will die young. And as we are boarding the plane on January 9, the plane will not crash in the name of Jesus. But please be watchful. Egypt, Africa, all over the world, please yes the lord will help us in jesus name please share the first message and this one to people god bless you. tó òun lẹ ti gbọ́ yẹn o ẹ̀yin èèyàn wa ẹ pẹ̀lú àwọn ìran tẹ́ ẹ ti ń gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àti èyí tí wọ́n sọ yìí ẹ gẹ́gẹ́ bí wòlíì yìí ṣe sọ wípé báwọn ṣe gbọ́ o kí lè ròyìn pẹ̀lú àwọn nǹkan tó ń lọ láàárín ìlú tó ń lọ ní nàìjíríà lápapọ̀ kí lè ròyìn lórí ọ̀rọ̀ ìran yìí remember to like share and follow us ẹ drop comment yín thanks for watching.